pẹ̀lú àwọn àgbẹ̀ wa mọ̀lẹ́bí wa tàbí àwọn mọ̀lẹ́bí tí wọ́n jọ ń fúnra wọn. wọ́n sára yìí nínú àwọn mọ̀sáré rẹ̀ pé ó ṣókùnkùn sí ọ̀pọ̀lọpọ̀ wa. kódà tó dájú pé àwọn èèyàn kì í sábà mọ ìdájọ́ pátá alákọ̀ọ́kọ̀ rẹ̀ àti dáhùn owó àwọn ìjókòó ẹ̀kọ́ ìgbà yìí. tọ́ba àwọn mọ̀lẹ́bí wa ó kú sí ọ̀nà mẹ́ta tí wọ́n kọ́kọ́ gbé ẹ̀yin tí ẹgbẹ́ òbí kẹ̀sì máa rí gbogbo fámìlì ọkọ yín pátá yàtọ̀ sí bàbá ọkọ yín àti tó ń bẹ nípò bàbá ọkọ yín kọ́lá yẹn tó kíkù nìyẹn gbogbo fámìlì ọkọ yín ní ọkùnrin yàtọ̀ sí bàbá ọkọ yín tàbí ẹni tó wà nípò bàbá ọkọ yín òun ni ẹ lè fẹ́. ṣé ìbáyọ̀ kò lè pọ̀ tuntun báyọ̀ sí tábà bàbá ọkọ kúrò àti ẹni tí bàbá ọkọ gbogbo owó àwọn ẹni bá nìkan ní obìnrin fẹ́ gbogbo ọkùnrin yòókù níbi ọkọ aláàlú ní káfẹ́ àbúrò ọkọ ni ẹ̀gbọ́n ni bá wà àti tó bí báyìí tó àwọn yẹn wà nípò bàbá ọkọ àwọn yẹn gbogbo àwọn ọkùnrin yòókù pátá àmọ́ báwọn ò ní lẹ́bi ìrọ́jòlè àjùmọ̀lẹ́ bí ara àta àmọ́ báwọn ò ní ìbálòpọ̀ àgbàdo ara àta bí bọ́dà kàtà kàpàdé ní àhàlùkọ àbí tá a pàdé ní wáàsí kẹ̀kẹ́ ló pàtó fi jẹ́ pé ní hadith yìí pé àfàrà àyùtà alhamdu àfàrà àyùtà alhamdu kọ́ alhamdu àlùmáwù. فالحمه أقارب الزوج فالحمه أقارب الزوج يحبه نقول ولا سمو مقطع فقط أقول لكم أقارب الزوج رمي في وشافة وقل الله رحمه الله تعالى أقارب الزوج ما عدا الأرض فذهب أقارب الزوج إليه ربك لا أيها البنات أتاك ولديه ẹ àbúrò ọkọ mi ní kíní kankan bàbá ọkọ mi ní máa jọmọ lọmọ ayé káàkiri ilé àbúrò onírúurú rẹ kò bá tẹ́lẹ̀ à olùwà ní kọlù wà pẹ̀lú rẹ ẹbí lè wà ní kọ lẹ́gbẹ̀ẹ́ kan àwọn kámìlì ti wá gẹ́gẹ́ wá fọ ó kì í ká tó ọgbọ́n ẹ̀kọ́ ní ọkùnrin gbogbo fámìlì ìyàwó tí ẹ fẹ́ òun náà ní fún ọkùnrin yàtọ̀ sí màmá rẹ̀ àmọ́ ìyàwó rẹ̀ ó ní ó jẹ́ haramu tí o lè fẹ́ kó o bá bọ́ yẹn yẹ adẹ́pẹ́ tètè àbúrò ìyàwó wa lóbìnrin àbí àbúrò ìyàwó wa lọ́sẹ̀ abẹ́gbẹ́ ìyàwó wa rárá ní obìnrin náà a lè fẹ́ sí ńlá ìyàwó pé ẹ̀gbọ́n rẹ̀ pẹ̀lú ọ̀dọ̀ wa bábù rẹ̀ pẹ̀lú àwọn ọmọ tuntun ní òkú ẹ̀kọ́ ẹni pé ní tètè ọba tẹ ìmọ̀ ìrọ̀lẹ́ agbọ̀nrẹ̀ tá a fẹ́ ló bá fún lakọ̀tọ̀lọ̀ wá tàbí bàbá kan lẹ̀. tí ìwà jẹ́ tí ọba ti máa rí mẹ́rin àti ìyàwó wa mọ́ ó lẹ́tọ̀ọ́ ká fẹ́ àbúrò rẹ̀ ó lẹ́tọ̀ọ́ ká fẹ́ ẹ̀gbọ́n rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ àìsàn. ní ló mọ gbọ́dọ̀ pẹ̀lẹ́ kan gbó nọ̀rọ̀ yìí Muhammad sallallahu alaihi wa pẹ̀lú tó gbogbo àwọn ìyàwó wa pátá iná ẹ̀ ni a lè fẹ́ àtọ̀ fún rẹ̀ àmọ́ ìyàwó wa kò fẹ́ àlẹ́ ń bà ní àti kódà tá kọ ọmọ rẹ̀ kódà kú ní hàrá ní ọ̀rọ̀ ìyá ẹni tí o bá tó wa ẹni tí o wa fámìlì ti wá gbẹ̀gbẹ̀ mọ̀lẹ́bí tí àwọn mímọ̀ ní àwọn fábílì wa àwọn tó tọ́nà mẹ́ta alábàkọ́ ní àlè òṣòro wọ́n ṣòro wọ́n hàwà ṣù. àwọn tó jẹ́ pé ìpìlẹ̀ bí bàbá wa màmá wa àwọn ìpìlẹ̀ wa yẹn. wọ́n fòrò fòrò náà ní àwọn akẹ́kọ̀ọ́ wa ọmọ wa àtàwọn ọmọ táwọn náà bá tún bí wọ́n hàwà ṣù hàwà ṣù wa náà ní àwọn ìkọ́wà wọ́n àmọ́ àwọn náà ní àwọn ẹ̀yà wa gbogbo. àwọn tá a sọ yìí tó dé ìpìlẹ̀ wa bàbá yìí rẹ̀ àtàwọn tó wà ní kúrò àwọn ọmọ wa àtẹnu gbogbo mọ̀lẹ́bí wa yìí pátá iná ẹ̀mí àgbẹ̀jẹ́ aláfọmọ ara wa lẹ́gbẹ́ tá a bá rí wọn àlejò sọ̀rọ̀ àlejò wa bá pọ̀ àlefọwọ́kàn wọn àtọ̀ sí àwọn mẹ́rin bàbá àwọn ká máa rò pọ̀ mọ́ wọn nítorí pé àǹfààní káfẹ́ra wa ó wà láàrin ara wa. kí ni àwọn náà ọlọ́run bàbá àtọ̀ àmú ọ̀bà àtọ̀ àmú ọ̀bà àtọ̀ ọ̀kọ́lá àtọ̀ ọ̀kọ́lá. àwọn ọmọ obìnrin bàbá yìí àbúrò rẹ̀ nìyí tàbí ọmọ tí bàbá yìí bá yára. ẹ̀jìdì àbá ẹ̀jìdì àbá àdìdè bàbá ìyá ẹ̀gbọ́n àtàbúrò làwọn méjèèjì àwọn méjì yìí kú àní wọn abẹ́ẹ̀kọ́ ọmọ ìyá àjọ ni wọn bàbá wọn ni àbá ìdílé. àwọn méjèèjì yìí ọmọ ìyá ni wọn àbá tó bí wọn ni ọmọ tí àfa yìí bá bí ẹni yìí ọmọ jẹ́ kí ni sí i amú rẹ̀ ọ̀nkù rẹ̀ abẹ́ẹ̀kọ́ ni tó mọ̀ ní ẹ̀gbọ́n bàbá mi nìyẹn. ipò tí ẹni yìí wà sí ọmọ tí wọ́n bí ipò bàbá náà síbẹ̀ lábẹ́ẹ̀kọ́. bàbá ìkọ́bọ̀ sọ pé ọmọbìnrin yìí ló wu òun tí òun fẹ́ fẹ́ tó gbé bàbá rẹ̀ náà ní ọmọ ẹ̀gbọ́n wa ọmọ àbúrò wa bàbá wọn náà làbìjẹ́ wàá dé. ìyá kílíà ọmọ tí àfa ìwà dójú obìnrin bàbá yìí náà wá bí ọmọ ó jí ọkùnrin ó jẹ́ kí ni ó jí ọkùnrin àwọn ọmọ méjèèjì yìí wọ́n lè fẹ́ra wọn wọ́n lè ṣe kí ni. wọ́n lè fẹ́ra wọn. wọ́n lè ṣe kí ni. wọ́n lè fẹ́ra wọn. báwo ni ọmọ yìí ọmọ àfa yìí ó ti jẹ́ ti ọmọ eléyìí kásán pé ọmọ eléyìí obìnrin ọmọ eléyìí ọkùnrin àti pé àwọn sọ wípé ọkùnrin ọfẹ́fẹ́ bíntù àmìhì ọfẹ sí ọmọ obìnrin ọńkù rẹ síbẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ àwọn eléyìí wọn lè fẹ́ra wọn nínú ìṣẹ̀dá ìsìlámíyà. ó lè dáadáa àlè amínà àti Fatima ẹ̀kọ́ rẹ wọ́n lè fẹ́ra wọn. wàá dé. ayakumala. tó fi hàn ní ìṣẹ̀dá ìgbàlẹ́yà bànáàtù àmì nìyẹn ọmọ obìnrin tí àmì yẹn jẹ́ ṣùgbọ́n àbú àlámì kò lè fẹ́ fátímà bàbá rẹ̀ ni torí pé òun jẹ́ àmù sí fátímà alábùkún yé ọmọ yẹn wà pàtó yọ ṣé ẹ bá bàbá rẹ̀ ní jẹ́jẹ́ o ṣé bàbá sọ bá rẹ̀ ní jẹ́jẹ́ so bànáàtù àmì wọ́n lè fẹ́ràn náà bẹ́ẹ̀ kẹ́lẹ́ ni wọn bá náà sọ àmà káni pé obìnrin náà lẹnu ṣéǹdì náà káni pé níṣe àti èèyàn lóbìnrin obìnrin lòun èèyàn jẹ ọkùnrin èèyàn jẹ àbúrò fún àti ìkànnì èèyàn jẹjẹ mọyàwá àti èèyàn wá bí ọmọ òun bí obìnrin èèyàn bí ọkùnrin sẹfẹ ọmọkùnrin ẹ bá fẹ́ fẹ́ wọn fẹ́ fẹ́ ọmọ àti èèyàn yóò jẹjẹ bànátọ amadu ni bànátọ amadu yàrá yóò mọ jẹ pé báyà ọmọbìnrin àti èèyàn lọ fẹ́ fẹ́ bànátù kọ́là tí ọmọ àti èyàn yíbo àbúrò òye yẹn tó bá bí ọmọ ẹ̀fẹ́ sábúrò yẹn bá bí ọmọ àlọ́kọ́lá tó fi ìmọ̀ ìgbéra tó àbúrò òye yẹn ní ti ipò yẹn náà ló wà náà ọkùnrin náà ò lè fẹ́ àbúrò òye yẹn láti tí máa bí ọmọ tí àbúrò òye yẹn náà bí ọmọ àwọn ọmọ méjèèjì lè ó di bànáàtò kọ́ọ̀lì tàbí bànáàtò kọ́ọ̀là ìbáàjọ́ pọ̀ sí wàjú. àwọn mẹ́rẹ̀ẹ̀rin ṣẹ̀rí àìsàrí àbọ̀ wípé wọ́n ti ṣẹ̀ra wọn. àdébótí wọn pé abájọ́ ọkọ̀ gbọ́ mi yé ajọ́ yí pé nínú ṣẹ̀rí àìsàrí àti àwọn àlàdé àti fàtúmọ̀ bàbá àlàdà wọn lè bọ́ra wọn lọ wọn lè bọ́ra wọn. ẹ̀kọ́ yẹn á ti mọ fún wọn láti fi lọ díẹ̀ díẹ̀ ni o tó bá tí ò bá ti fẹ́ kọ́ yẹn lẹ̀ ó ti káwọn ìdílé ẹ̀kọ́ lẹ́yìn. ọ̀lára àti bàrà àbọ̀lì rẹ̀ ó lágbára jù. Tẹ́ bá tọ́ ọ lẹ́gbẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ pé ẹ̀ da fọ́ọ̀mù yìí pọ̀ ẹ̀ bí ẹ̀ ń gbé àbúrò rẹ̀ tẹ́ bá wà tẹ́ bá lẹ́kọ̀ọ́ ẹ̀ ló ti dùn. So àwọn nínú fámìlì wa ìlànà la àbúrò sọ́tọ̀rọ̀ àhàzáàbù sọ́tọ̀rọ̀ àhàzáàbù bá sọ fún àná قال النبي إنا أحللنا لك إنا أحللنا لك أزواجك التي آتيت أجورهن وما ملكت يمينك نعم. مما أفاء الله عليك وامرأة مؤمنة إن وهبت نفسها للنبي نعم. إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين قد علمنا ما فرضنا عليهم في بنات أزواجي وما ملكت أيمانهم نعم. لكي لا يكون على المؤمنين حرج وكان الله غفورا رحيما نعم كما لو صدر أحزاب آيات الكتاب أرضى مع النبي صلى الله عليه وسلم يا أيها النبي إنا أحللنا لك أزواجك التي أعطيت أجورهن أرضى مع النبي صلى الله عليه وسلم الدنيا تقوى النبي àwọn ìyàwó rẹ tó ti ṣe ẹ̀tọ́ lórí wọn tó ti sọ̀rọ̀ àti wọn àti ní àlàyé rẹ. ó ní wọn mọ̀ mẹ́lẹ̀kẹ́ ti èmi rẹ̀ àti àwọn tó bá gbẹ lábẹ́ àkàtà ẹni máa fa ọgbọ́n ọmọ àlẹ́ nínú àwọn ọmọ ọba ti mọ̀ ẹ́ mọ̀ kó fún yín bí ẹ ń rọ̀ lójú òkú sí kẹ̀kẹ́ ó wá ní wàbànẹ́ẹ̀tù amìkì wàbànẹ́ẹ̀tù amìkì àti àwọn ọmọbìnrin tí ó ń kù rẹ bá bí. àdébíyẹ àwọn ọmọbìnrin tí ó ń kù rẹ bá bí wà lọ́wọ́ àti ní àlàyé wọn. ìjọba tó jẹ́ pé àlejò ní àdúgbò rẹ̀ ó fẹ́ ta ni pàápàá tó gbé ìlànà ìṣòro wa àwọn ọ̀sán báwo ni àlẹ́ àti bá gbọ́dọ̀ sọ̀rọ̀ yìí pé bẹ́ẹ̀ gẹ̀ẹ́sì jahash lọ́jọ́ bá mi ọ̀sán á nínú àwọn ìyá wa ni tí àwọn ti fẹ́ nígbà náà ti àmàdì àmàdì ṣe é bá dàbọ̀ àlà. tó pàyìlá ọlọ́run ní adé ní ẹ̀kọ́ fún àmàdì bàbá náà tó àmì bàbá náà kọ́ọ́lì bàbá kọ́ọ́lì alẹ́tí ìhàjẹ́ ìjọba àká wọn bá àwọn ọmọ náà wọ́n àgbẹ̀

ويجي امرأة مؤمنة إن وهبت نفسها للنبي قد علمنا قد علمنا ما فرضنا عليهم في أزواجهم هاي هتوها أمي عليهم أيوة بيقول لك أفضل so this is ìgbà tó ń pè ní àwọn láti ọ̀rọ̀ ní kọ́sìn àwọn ẹgbẹ́ tàbí kọ́sìn ní abíkúlà mẹ́tò kọ́sìn náà so kọ́sìn yìí yẹn ní sìn ó lè dì mọ́ kọ́sìn rẹ̀ ó lè bọ́ lọ́wọ́ tó bá gbọ́mọ̀ náà kọ́bà ní ẹ̀kọ́ lè rí o. torí pé ńlá táàbí ní kò lè rí ọ ni wípé ó lè rí ọ. ẹ̀tọ́ bá sì ti lè kódà kò lè jẹ́ mákàràmù rẹ̀. ìyá èmi ọmọ ẹ̀gbọ́n bàbá mi ẹ̀gbọ́n bàbá mi náà ọmọ àbúrò bàbá mi náà ọmọ àbúrò bàbá mi náà. ẹ̀kọ́ yẹn àbúrò mi ní ẹ̀kọ́ nípa ìyọ́rọ̀ kó lọ. ó ti àtọwà ó yẹ pé àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn agbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn táwọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwọn àdé náà wọ́n ti náà wọ́n lẹ́nu kẹ́kẹ́ ìrìn àjò ó ti òpó sógbà ọwọ́ àgbà tó di o tó wá o tó o tó ju àfàlà yà rẹ o tó wá tu wa lọ́mù àwọn kò tó wà rà ó lẹ́tọ̀ náà ìmáàmù ni máa kírun kan ìsìláàbù níyàtọ̀ ìmáàmù àmàmù lọ́ba tó bá sáré pé àní ìmáàmù àti màmú kò lè yàtọ̀ òun ọmọ tó tún bóyá ẹ̀yìn jẹ́mọ́nà ẹ̀ta mọ̀ sábà sálámà ẹ̀yà tó méjì sí i àyèmàkàgbà tó bá wà lè tẹ̀lé yìí dá ẹ pé ẹni ò láǹfààní lókè èyí tó lágbára jù nínú àwọn ìṣòro tó sọ̀rá ìmọ̀lẹ̀ àwọn ọ̀fọ̀ ọ̀sọ̀rá òun náà ní àsìkò sásìkò owó ìbàjẹ́ gbọ́mọ ọlọ́ ó kì í bó wá ti gbà náà nínú mọ́tò rẹ̀ náà tó ti yàrá wọn. tó bá sọ pé ẹ̀rọ ẹ̀rọ ní láti di omi sí pa ìlú gbòòrì ọkọ̀ wa dúró èyí sọ pé òní dénú òlú lẹ́yìn ń lọ kó tó di pé túbí máa gbọ́ lágbára àti pọ̀pọ̀ ọkọ̀ yẹn èyí ó kì kódà kí ẹ má láti ọ̀rọ̀ kí ẹ má ní aṣọ lọ́rùn tí àsìkò owó bá ti bọ́ mọ́yà lọ́wọ́ èèyàn gbọ́dọ̀ tó so àsìkò owó ló ṣe pàtàkì jù ìmọ̀kàtà àti gbogbo ṣe oṣù pàtó lórí ẹni tó mọ́tò yẹ kó ṣe kíni o kó tó bá débi tí ń lọ kó tó adásìkò tó nǹkan àti ìdásìkò olóògbé ṣe yẹ ó fẹ́ ọ̀kan kan ọbẹ̀ wà kí wọ́n àwọn kan lọ ní ọ̀sán lọ. Sábà àwọn béèrè bí mẹ́jọ kan wà nílẹ̀. Láti wọ́n ti máa kọ́ ọ́ lẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. Alákọ̀ọ́kọ́ bá wọ́n ní ọ̀rọ̀ àìsàn. Wọ́n ní kí ló fà á sí omi máa ń ní obìnrin ògbùdọ̀ fi ọ̀sẹ̀ fi ọ̀hún. Tí ìwọ̀n èèyàn bá dé ń kọ́, ìyẹn ni bí alákọ̀ọ́kọ́ tó wà yálà ènìyàn jẹ tàbí ènìyàn ṣeun tí ó bá já wọ́n ní dandan ni kí á rí mọ́lẹ̀ wọ́n ní báwo ni ilé ìjẹ lálàáfíà sà. mi mẹ́ ẹ̀rí tó ní kúrò nígbà tí ọ̀sẹ̀ ṣe rẹ̀ mi ò gba ọdún tó sọ bẹ́ẹ̀ wọ́n á fún الأشياء الإباحة الأصل في الأشياء الإباحة òṣìṣẹ́ wọn nínú nǹkan náà ni pé kò lẹ́tọ̀ láti ilé ẹ̀rí tó kàwé kò lẹ́tọ̀ èmi ò lẹ́yìn tó kọ́ bímọ ìpè ọ̀sẹ̀ ìdí ìran rẹ̀ kò jẹ́ pé mo wà pẹ̀lú àwọn àpá àtọ́kọ́ tí òṣèlú lè ṣe bẹ́ẹ̀. ṣùgbọ́n ẹ̀kọ́ kan wà lórí ẹ̀ náà ní àwọn ẹ̀kọ́ tó wà lórí ẹ̀ ní pé a ti mọ̀ ní pé a ti sọ pé yóò ìjà a ti sọ ní pé òní máa ta àwọn so èyí ṣe pé rísì pé ìwé ẹ̀sìn fẹ́ lé ìlànà wa sọ pé ẹ̀pọ̀ lẹ̀ sí o tó bá ti sọ báà nítorí gbẹ́gbẹ́ ààrẹ ti wàhálà rẹ̀ sábà kọ́ mi lọ mẹ́ta á tún lu ẹ̀rọ kan bẹ́yìn pé tó ń sọ nísìn mi pé ìwé tó lè nísìn lọ́rọ́ lọ́ ló jẹ́ tó fẹ́ sọ pé jẹ́ haram làwọn dàhátà máa lẹ̀ ní dáhàbò bí dàhàrí ni a. Ìṣe àwọn tó ṣe yẹn lẹ́wọ̀ àkọ́ pé ìwà ìjẹ́ pé àlàáfíà ni pé ẹ̀tọ́ ẹ̀ tábìlì ẹ̀ ló sọ pé àwọn ọ̀sẹ̀. àwọn ọ̀sẹ̀ máa ń bèrè pé tí kò wájú pé èèyàn ṣe ìgbẹ̀rẹ̀ ọ̀hún wa ní ìlú kó jọ ṣe ìgbẹ̀rẹ̀ ọ̀hún wa. ó dàbí ìgbà tí mọ́sálà sọ́dọ̀ wọn kò jọ. tó yẹ kó ìjọba ok tọ́yì ẹnìkan wọ́n pèrè ẹnìkan wọ́n pèrè wọ́n pèrè irun kan ní. tí màá tún bá àbẹ̀lẹ̀ àwọn ọmọ ẹ̀mí dúrọ́lá àti ìkànnì nǹkan bí ìwé ẹ̀rọ mi lẹ́yìn oṣù kọ̀ọ̀kan yẹn. Bedrock ẹ̀hẹ́n ti wọ́n mi wọ̀. Àwọn ẹ̀rọ àwọn ẹgbẹ́ ẹ̀rọ bá. Bedrock ọ̀sẹ̀ ìgbà nígbà mi rẹ̀ sí. Ẹ̀rí pé níṣẹ́, bàtí náà ti ká ń kọ́kọ́ ara ẹ̀ ká fẹ́ ọtí ìyẹ̀dá bọ̀ mẹ́rin. Báyìí pé àwọn ọtí ìyẹ̀dá ọlọ́run fẹ́ mi العبد في الاشياء الجبال طب يجي والله تعالى اعلم تمام هو ده اما ما ده انا هو قال له tọ́mọ́rọ́ gbọ́dọ̀ gbọ́dọ̀ rẹ̀ pọ̀ bù tí o bá ìyá ni mọ́ra ìyá ni nígbà tí wà lábẹ́ lábẹ́ pé yẹn sọ́ra ìyá ni mọ́ra ìbéèrè lábẹ́ pé yẹn wà tó kí ẹ bù ìbàdàn bù but wọ́n sọ pé àwa òkè tí pé kò lè àárí ẹ̀rí tó ẹ̀ta bí ṣùgbọ́n àwọn ọmọ ọ̀sán ọ̀hún tí ẹ̀ bá tí òun yẹn bá já tó dáa náà ní pé kéèyàn ti gbòòrò pẹ̀lú ẹ̀kọ́ níta àtìmọ́ náà ní pé bàbá mi mọ́lẹ̀ ó wà tó bá tó wọ́n ẹni mọ́lẹ̀ ó lè flush ẹ̀ tọ́lẹ̀ láti ìpòsẹ̀ ó lè jẹ́ pé ó bá ọkàn rẹ̀ balẹ̀ tó lórí ìgbòho tó dáa náà ní pé kó jẹ́ ìwé ìfẹ́ rẹ̀ ló padà lẹ́yìn náà ní àákú ìdí àwọn pípa jáde ní ara wa òye ìjọba jẹ̀bi ni bóyá pàtàkì ló gé ìyá wọ̀ ẹ̀ ló gé lápadà wà gbogbo àrò àbùkù خلقناكم ومنها نعيدكم ومنها نخرجكم تارة èyí tí yóò kàn wọ́n ní àdúrà tàbí ìdùnnà àwọn ènìyàn máa ṣe kí ènìyàn máa ń ro èrò kí ọ̀rọ̀ àwọn báyìí lẹ́yìn ti pé kájọ káwọn ọkọ sílẹ̀ rẹ̀. Wọ́n yóò ṣe ṣẹ̀rẹ́ àti àti ṣe máa ń lè ṣe àkàrò àgbàdàwì owó àdá. Nínú ẹ̀yìn àwọn ọmọ náà àwọn ọmọ náà kọ́yọ́ wọn náà sọ́yìn wọn náà kọ́yọ́ wọn náà ìgbà Ṣùgbọ́n lòlù ìlú mọ̀ ṣe dáadáa. Ìwọ́n ọ̀la ojú orí kẹta àti orí rẹ̀ kò sí nǹkan tó lè fún yàn láàrín àbá tó fẹ́ bẹ̀rẹ̀ sílẹ̀ sílẹ̀ tí wọ́n máa jẹ́ òṣèlú àti àtọ̀rọ̀ rẹ̀. Òṣìṣẹ́ ọba rí ìmọ̀lẹ́ náà pè àtọ̀rọ̀ náà tí ẹ̀ bá lè ṣe lẹ́ẹ̀kọ́ dáa. Àbá mi lọ́dún kàlá ọmọ láyà àbùkà àbọ̀lá ti là á wàlá ẹ̀fọ́ wa nìkan jẹ́ àti là á wàlá àwọ̀rọ̀ wa owó ọ̀dà ìlà rẹ̀. Èdè wa wọlé nínú méjèèjì kó náà ní oríṣi àǹfààní pẹ̀lú àmẹ́jì sọ̀rọ̀ wa lọ́wọ́ àlọ́ ọ̀dọ́lá ìbéèrè ẹlẹ́kejì náà fẹ́ jọmọ wọ́n ní tí èèyàn bá ra wọ́n ní tí èèyàn bá ra aṣọ àbí èèyàn ra oúnjẹ tí èèyàn wá ń ṣe ìrètí lórí oúnjẹ yẹn gbogbo ya lórí oúnjẹ tí àlejò máa ń jẹ wọ́n ní kí ni èèyàn lè ṣe sí o ọ̀gbìn ìyàwó ẹ̀. ọlọ́run rẹ ó gbà lórí àwọn àwọn àgbẹ̀kọ̀ tó bá sọ̀rọ̀ ju ìkùnjẹ bí yẹn láì bóyá ìdílé yẹn lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ̀ ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ Kalau kó jẹ́ pé ẹ̀yẹ́ ò pé sí aláàjì ló ń jẹ ìhà alákòókè ha ó sì ká mọ ọ̀nṣẹ́ tó sọ̀rọ̀ láǹdì ìgbàgbọ́ rẹ̀ ṣùgbọ́n àbí ipa dulu rẹ̀ Orang ini ìlú ló fẹ́ ọ̀rọ̀ rẹ̀ pé ìdàrú rà jẹ̀ ní ìdà ìdàrú rà. ṣé ìbá bọ́ ní nǹkan tó máa ń wọ wípé bí ẹni ẹgbẹ́ arábùrú kẹrù pàlú ẹ̀rọ aláìsàn òní kéka ẹ̀rọ ìdájọ́ wọ́n á fọ́ ní nǹkan wọ́n á wò pé ó ti sàbúrò kan bẹ̀rẹ̀ tó o bá jẹ́ nínú bá rọ ní twenty four hours after àgbà náà ọkà ló ti kí ló lọ bí ẹ ìdàrú ha pàtì fi mú èsù mú ẹ mọ́ fún ṣe ìtọ́ ní táǹsì kó dọ̀ láàmú pẹ̀lú ẹ̀gbọ́n rẹ̀ jẹ́ ìpè máa bọ̀ wọ́n ti kí wọ́n ti pé nínú bá rọ ní twenty four hours ìgbà tó ọ̀jẹ̀ sọ pé ó dàgbà láti ibi táwọn tuntun sọ̀rọ̀ ẹ̀ bàtà wọn bàtà sọ̀rọ̀ mi ṣe ìyá lọ sọ̀rọ̀ bá òṣìṣẹ́ ọlọ́run bá adáwọn ẹgbẹ́ ìjọba pé bàtà ń gbé bẹ́ẹ̀ nǹkan dáa sí nǹkan rọrùn ó sì ìgbà àbí bá ti ṣe àwọn ọmọ ògbóná tá a bá kó kó pẹ́ tá a bá kó lọ bò mí nǹkan mọ̀ dàrú nǹkan mọ̀ kò ní rọrùn ọ̀dún táwọn tó ń ṣe nínú pé irú àwọn ilé ìgbàgbọ́dọ̀ báyìí ọ̀ṣọ̀rọ̀ ní dàrú rà bẹ́ẹ̀ ni máa ń rí ọ̀bà gbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa ń rú síbẹ̀ ẹ̀pálẹ́ wà lẹ. so ìdá ẹgbẹ́ pé ìṣèlú àtọ̀ ni ibùdó tá a bá ti gbogbo tí o bá ti máa bí èròkè òfin wa a máa ṣe. ṣùgbọ́n tá a bá ní ní mẹ́rin tá a rò pé ìjọba òní ti wà fún tọ́lọ́ màmá kọ́dà wà fún wa so kò sí láì nílẹ̀. ṣùgbọ́n o kéèyàn máa tòfin àgbẹ̀dún bá a sọ yìí náà ẹ tó wọ́n gbọ́dọ̀ yìí ẹ̀ ẹgbẹ́ ìbá ti jẹ́ ọlọ́run ní òkè ẹgbẹ́ ọkọ̀ kí o ti wà ní ìkẹlẹ̀ wa ọlọ́run tó ń bá wọn lọ. ìbéèrè tí ọkàn mi bá wọn ní tí ènìyàn bá máa ń sùn jùlọ yóò fẹ́ máa ṣe dùá ó fẹ́ máa ka òkúrọ̀ á lọ tó bá fi fóònù ẹ̀ sí aláwọ̀ báyìí tó bá tó lẹ́gbẹ̀ẹ́ yóò tún ní ẹ̀rẹ́ kan pé ó dàbí láàmú kí ni tó lè máa ṣe àbí bóòlù fẹ́. الله أكبر ذاك رجل بال ما له شيطان في أذنيه àlùsọ fún ẹnìkan tí òjijì kọ̀ sí ojú rẹ̀ yẹn. ṣùgbọ́n ọ̀sẹ̀ tó dúró bá wà bàbá àbá àta bẹ́ẹ̀ ni wọ́n ti gbé ìyá mi láyé nígbà tí ó kí ẹ̀ máa sún mi lọ́sàn kí ẹ̀ máa ti jẹ̀bú àti mi lọ́sàn kí ẹ̀ máa rí láti lọ́wọ́ rẹ̀ ẹ̀jẹ̀ bá láti lọ́wọ́ rẹ̀ ó lè nira láti máa dúró láàárọ̀ ètò bákan náà kó má gbòó kìíní ẹ̀ ń dúró sí pé òun mọ̀jú tó òkú ọ̀gbìn lọ́rùn jù kó ra òun bí fáìfù bí fọ́tẹ̀sì àwọn àgbò kékeré rẹ̀ ó ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kó mọ wá ebi ẹ̀ ti bẹ̀rẹ̀ rẹ̀ tó tó bá yàtọ̀ ẹ̀kọ́ sí nǹkan tó túmọ̀ náà ni pé kó lo gbogbo ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kó ṣe kó tó tó kó ṣe àdìkáwò rẹ̀ kó bẹ̀ gbé ọ̀tún tó kó ti bá kó tàwọ̀ ọlọ́wọ́n kó dẹ̀ láti yẹ kó máa di lórí òun ẹ̀ka àti ìdílé ẹni tó bá kù lọ́rùn tó láti ẹ̀ pé máa di bá di lórí wọ́n kọ́ lẹ̀ pé èèyàn náà fi máa òbí kò ti tìsí àmà ìyẹ̀ ìgbà wọn. ìwádìí pé kó ìtọ́jú màgbé á mo ti fẹ́ owó lórí rẹ̀ lóbi ọ̀nà àti ọlọ́jọ́ ìdílé àmì òkú láàrin òun òun ní kọ́ ìwọ̀n ẹ̀tọ́ ẹ̀kọ́ wọn láti ní ẹ̀sẹ̀ pé àbí èyí ó dẹ̀ tìsí àmà tó ro wá gbọ̀ lábàá ó kọ̀ gbogbo ìtọ́jú ìyàwó rẹ̀ ọ̀gá òkú àwọn ọ̀rọ̀ Abang tu ni ṣáwa àwọn táwa tí a tún béèrè àwọn lectures tí wọ́n ti ṣe sẹ́yìn àwọn ìdánilẹ́kọ̀ọ́ kan ti ṣe sẹ́yìn aláǹfààní láti download àwọn lecture yẹn online ní dawanigeria.com sọlá ti débẹ̀ láti lọ wọlé àwọn asátìsì tó wà bẹ̀ mari utah ibrahim aikore gbogbo àwọn tẹ̀sí ọ̀rọ̀ ọ̀gọ́rin àwọn kútúbà àti ilé ìtí àṣẹ lọ́wọ́ ń nígbà tí wàá fi di bí ọ̀sẹ̀ mẹ́wàá kan tí ó ti wà lórí ẹ̀ sọ láǹfààní láti download ẹ̀ sí orí àwọn fóònù wa ṣàwọ̀ ìyẹn jẹ́ ìkéde alákọ̀ọ́kọ́ kílẹ̀lẹ̀ kejì ṣàwọ̀ ó náà ní pé awúkọ̀ kábíyànjú kí àtẹ̀tẹ̀ máa dé àwọn sáàzọ̀ yanjú alámọ̀rí kan tó ṣe bí ẹ̀yìn ọdún kí apẹ́ àbẹ̀wò ọ̀hún ṣàlọ̀ ọ̀tá kí ìsanwó ẹ̀sán dáadáa àti ọlọ́run tó hàn wọ́n sára gbogbo ọkọ tí àwọn náà fi kalẹ̀ táwọn wọn gbọ́rọ̀ ọlọ́run ọba tí ọlọ́run ọba fúlọ́ ọ̀sẹ̀ àlùbáríkà sí la hawla wala quwwata illa billah. abáràmọ̀ akíkọ́tò islam àti àti ní masjidi masjidu rahman ní olúwo inshallah ìgbà tó bá tún máa wáyé àtúnkéde fún wa inshallah kí a máa gbìyànjú láti fi ọkàn àwọn àwọn ìtàn àtúbà kí a jẹ́ ká wá sí àwọn ọ̀gá ìwọ̀n.